rédíò kan wò lù lórí ẹ̀rọ ayélujára ọ̀tà sánsán ni ibi tá a ti ń ṣiṣẹ́ ìwádìí lórí ìmọ̀ ìjìnlẹ̀ ohun tó ti kọjá láwùjọ wa àti ká ṣèwádìí lórí gbogbo ohun tó ta kókó ìtàn ìlú kọ̀ọ̀kan ìtàn àṣà kọ̀ọ̀kan lórí ọ̀tà sọ́sán láàsì tí máa gbọ́ orí yúùtùbù fẹsibúùkù lẹ́ẹ̀tì máa rí wa wò ó bí ìran gbogbo ohun tí pátápátá kò sí àṣà dànù níbẹ̀ ìwọ náà darapọ̀ mọ́ wa kó lè máa gbádùn ẹ̀ ọ̀tà sọ́sán ní rédíò ọ̀hún jẹ́ ooo ẹ máa bá wa ká lọ. gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tí ẹ̀ ń wo ìkànnì yìí ò ní mo kí yín mo kí yín káàkiri àgbáńlá ayé ẹ̀yin tẹ́ ń wò wá lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀yin tẹ́ ń wò wá ní apá orílẹ̀‐èdè áfíríkà ẹ̀yin tẹ́ ń wò wá ní europe ẹ̀yin tẹ́ ń wò wá ní asia country àti káàkiri àgbáńlá ayé tẹ́ bá ti ń wo ìkànnì yìí ẹ ṣé àdúpẹ́ àmọ̀rírì yín torí pé ìwà ń bẹ òun làwọn náà fi ń wá kí wá ní tuntun mẹ́ta tó mú wá fún yín tuntun mẹ́ta tó mú wá fún yín òun náà ni ìtẹ̀síwájú ọ̀rọ̀ wa àtúpalẹ̀ ọ̀rọ̀ nípa ìtàn ìgbésí ayé ògbóǹtarìgì agbẹjọ́rò tó tún jẹ́ olóṣèlú ìyẹn olóyè Bọ̀dé Thomas àti aáwọ̀ tó wà láàrin olóyè Bọ̀dé Thomas àti aláàfin Adéníran adéyẹmí kejì aláàfin tìlú ọ̀yọ́ nígbà náà oríṣiríṣi ọ̀rọ̀ ó ní àwọn èèyàn sọ lórí ìtàn yìí àwọn náà dẹ̀ ti mú ìtàn yìí wá fún yín a ṣe bíi fídíò méjì lórí ìtàn Bọ̀dé Thomas àti ọba aláàfin adẹ́nìrán adéyẹmí kejì àti mú wá fún yín ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìpè àti messages ó ní à ń gbà láti ọ̀dọ̀ àwọn tí wọ́n wo fídíò wa yìí lórí ìkànnì yìí pàápàá jùlọ àwọn tí wọ́n wà ní ilẹ̀ òkèèrè tí wọ́n wà lórílẹ̀‐èdè míì àtìrẹ́ tó pè wá láti orílẹ̀‐èdè Amẹ́ríkà àtẹ̀rẹ́ tó pè wá láti USA àtìrẹ́ tó pè wá láti Britain àtìrẹ́ tó pè wá láti South Africa káàkiri àgbáńlá ayé wípé a kú gbìyànjú ṣùgbọ́n o.

wọ́n jẹ́ ká mọ̀ wípé ìwà òyájú kọ́ ni olóyè Bọ̀dé Thomas ńlọ́wù sí ọba aláàfin adẹ́nìrán adéyẹmí kejì nígbà náà tó fi rí kú rẹ̀ yìí wọ́n ní kò rí bẹ́ẹ̀ wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn nǹkan kan ń bẹ àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lábẹ́nú tí ọ̀nà sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà yẹn tó jẹ́ pé tó lọ́pọ̀ mọ́ bí olóyè Bọ̀dé Thomas bó ṣe dolóògbé àwa fi yé wọn pé àwa náà tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí wa láti mọ wúlẹ̀wúlẹ̀ torí pé Yorùbá ní bí èèyàn bá bá tàn yóò bá àrọ́bá àrọ́bá sì rèé ogan ni bàbá àtàn àrọ́bá òní bàbá àtàn ikú ìsí ìpààyàn tán. Hmm, tí Baba bá kú bàbá ni ó kù àwa sì rí i pé àwa náà tẹ̀síwájú nínú ìwádìí wa láti mọ àwọn nǹkan àwọn ọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n lọ ṣẹlẹ̀ tí wọ́n lọ wà lábẹ́ ìṣẹ̀lẹ̀ àwọ̀ àárín Bọ̀dé Thomas àti olóyè àti kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ ọba Adéníran Adéyẹmí kejì àwa ni àátàn mọ́lẹ̀ sí dáadáa ṣùgbọ́n nígbà tí ṣèwádìí wa tó ń lọ lọ́wọ́ láti mọ wúlẹ̀wúlẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn láti mọ ìtìjú òótọ́ ọ̀rọ̀ màá gbìyàn mo fẹ́ kí ẹ farabalẹ̀ kí ẹ farabalẹ̀ gbọ́ ọ́díò tí mo fẹ́ mú wáyé ìfọ̀rọ̀wérọ̀ àti àjọsọ èmi àti ọ̀kan nínú àwọn tí wọ́n pè wá tí wọ́n bá wa sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ́díò yìí dáadáa ọ́díò yẹn ló máa mú wa tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí wa láti jẹ́ ká mọ bí ọ̀rọ̀ ṣe jẹ́ gan-an. Hmm. olóyè bọ̀dé Thomas àti ọba aláàfin adéníran adéyẹmí àwọn tí ọ̀rọ̀ yìí ti ìfọ̀rọ̀wérọ̀ àjọṣe èmi àti bàbá yìí láti orílẹ̀-èdè USA yìí àjọṣọ wa yẹn ó tún so mọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan nígbà náà nínú ètò òṣèlú ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àlàyé yìí dáadáa ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ kẹ́ ẹ gbọ́ dé ìparí kẹ́ ẹ lè mọ kókó ọ̀rọ̀ gan ní pàtó káwa gan tá bá ti wá parí iṣẹ́ ìwádìí wa lórí ọ̀rọ̀ náà àtàwọn á padà wá àtàwọn á mọ̀ wá fún yín ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá ṣùgbọ́n ẹ má ti lọ ẹ já gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ àjọṣọpọ̀ èmi àti bàbá yìí dáadáa ó yá o ẹ̀jẹ̀ àgbọ̀. Yorùbá bọ̀ wọ́n ní ilẹ̀kùn tí a máa ṣí ẹni tí a bá bá lórí ìjókòó àmọ́. <laughs> you know, yes, you know, i mean, uh, you know, and um, um, I mean, I, I mean, I don't need to hide my identity. I'm from your town. Mm. Uh, my, uh, I am from uh, Okedo, mm. in York, uh, just behind Kentucky College. I don't know if you are from Oyo town. Um, I'm not from Oyo, but you, I'm from Osun State. Okay, all right. I'm Osun State. Oh, okay, okay. Yes. So, all right. Um, and then, um, in fact, okay, being in Oyo, ilẹ̀ bàbá bàbá wa, nígbà táwọn òyìnbó dé sọ̀jọ́, it is my own family that actually embraced the missionaries, and that's why it was called St. Andrew's Anglican Church See. ọba Thomas lọkọ sí ní ẹ̀rọ then there is the uncle's place something ní ìdí àpẹ. To anybody in the whole of yes, therefore, we had uh, uh, uh, the uh, late one of house of here, mm. uh, Chief uh, Andrea Lakiti Thomas. Mm. He's a senior brother to late Chief Thomas. Mm. He's one of the first lawyers in the whole of Western Region. Actually, it returned to Nigeria in 1920, 19, sorry, 1924, because his father died, their father died in 1924. January, he returned to Nigeria in 1924 as a lawyer. Uh, the day of Western region, you know, wọ́n máa ń wọ́n ní àpárá tó máa ń dáńgbà ẹ̀ ní pé tí ò bá tẹ ẹ báwọn kò lọ kó <laughs> in, in, in, in, in the 30s, in the 20s, Yeah, know, I mean, listen to me very well. The first chief Eh, justice of regulation hmm. ní adétòkùnbó adébọlá I hmm. mean they are junior to ọ̀nà hmm. in in the in law Bode Thomas was the junior brother to my own father my own father was the senior brother to late chief Bode Thomas wọn wọn ní ẹgbẹ́ tó tó bí wọn lọ pátápátá yẹn wọn ń pè ní ọ̀nà àká wọn ọ̀nà àká was ọ̀nà àká ọ̀tọ̀ wọn ní ọ̀nà àká bàbá ṣokùn ṣokùn bàbá ọba. when he was in York, and um, they made Bọ̀dé Balogun but the gap between the day between Bọ̀dé the ẹ̀gbọ́n the àká of bàbá sọ́mọ hmm. because I mean ó jẹ́ people, you púpọ̀ lọ́jọ́ hmm. you know, what ti become yeah, ní bíi nineteen twenty He hmm. Bọ̀dé tó become lawyer ní nineteen thirty nineteen ninety forty one. <laughs> So, I mean, I mean, it should be uh, God. So, but, but you know, um, you know, as uh, uh, what we want and being, uh, uh, uh, you know, somebody from a uh, from a good family, you know, I, I mean, also a lot of people are more of nǹkan tí ò ṣẹlẹ̀ you know, èèyàn ń sọ. tí wọn ò dẹ̀ mọ nípa cautions nǹkan you know I'm a Christian and I'm a born again Christian I swear to okay let me just call this guy and let me let me share some deep insight about nǹkan tó ń sọ pé kí the the depth of it. Hmm. Now nígbà tí sọ sọmọ sọ fún mi I'm appreciate me as you are digging into the history and I'm nǹkan to share it tí hmm. àwọn ọmọ ìṣúná ìgbọ̀n kankan pa tí ó yẹ kó rọ̀ is very educating and very impacting that is good That is knowledge but kí ẹ̀ tó sọ ọ̀hún láti ṣèwádìí ó máa ń da attempt láti travel lọ síbi tí nǹkan ẹ̀ ti ṣẹlẹ̀ tí ẹ̀ tí ẹ̀ dì lọ́wọ́ àwọn àgbàlagbà for example my own guy tó jẹ́ ẹ̀gbọ́n bọ̀dé hmm. ó ní àwọn kankan tí wọ́n lè sọ fún wa tó pé ń bọ̀ tó mi lọ sí ọ̀dọ́ tí mo bẹ̀rẹ̀ ọ̀dọ̀gbẹ́sẹ̀ bàbà tí mo lọ sọ̀rọ̀ ibi ẹni sẹ́mìtì tí mo lọ sọ̀rọ̀ àwọn bàbá àgbàlagbà tí mo bá sọ̀rọ̀ tó hmm. fẹ́ súnmọ́ nígbà tó ń mọ ohun tí mo jẹ́ wọ́n bọ́ bàtà lẹ́sẹ̀ hmm. wọ́n bọ́ bàtà lẹ́ bá wọn sọ̀rọ̀ wọ́n lè dì sáré dìde bọ́ bàtà lẹ́sẹ̀ hmm. láti máa bẹ̀rẹ̀ sísun nípa lóbọ̀dì. so ní kìíní lọ àdúpẹ́ fórí ọ̀fẹ́ àdẹ̀dúpẹ́ fún ibi tí ọlọ́run mú wa lọ hmm. ìlú àbẹ̀ láti dúpẹ́ fún ibi tí a ti ń bọ̀. Hmm. nígbà tí kí n mú ọ̀rọ̀ yẹn lẹ́jọ́ kan because you know, uh, iron sharpens iron. à hmm. ń fi nǹkan gbéra wa ní. And uh, I look at you as a young man, you have a long way to go. Mm. So the Toba, she, I'm in the mental position. Toba, Toba, Toba, Father, she said that, that, uh, she was that, uh, that, you know, when you talk, people want you to know body and then you know, the boy, you know, more, you know, hmm. because that time, you want to make a difference. Mm. That how you can make a difference in life. Yes. Mm. You're number one. Wọ́n rí píkṣọ̀ tí ẹgbẹ́ jáde nípa London Thomas. Èyí tí eh, eh, ó wọ ẹni tó sanra tó wọ tìlà abẹ́tí ajá. Àfẹ́ ìyẹn ni gbọ̀ngàn ni London hmm. who happens to be my own direct uncle. Hmm. Òun ni London. Hmm. ẹni tí ó wọ suit hmm. tí ó gbé nǹkan tó ń pè ní dollar hack hmm. kò kí ń ṣe bèbè bàbá tó bí bòbí nìyẹn bàbá tó bí bòbí nìyẹn that is mo lè dúpẹ́ lọ́wọ́ ẹni tó sọ fún nígbà tí mo listen sí ní alẹ́ àná ẹni tó sọ fún pé bàbá tó bí bòbí òkè ṣe John Thomas yes ó correct it's not just Andrew Andrew Wilkinson Thomas lórúkọ. Andrew Wilkinson Thomas ni orúkọ bàbá tó bí bọ̀dé. Hmm. Òun dẹ̀ ni bàbá tó bí bàbá tèmi, òun dẹ̀ ló bí ọ̀nà àká ọ̀fọ̀yọ́. Hmm. Um, late Chief Andrew Olatunji Thomas nítorí Andrew Thomas name because he be the first son ó fi lórúkọ tiẹ̀. Hmm. Wọ́n ṣe ń pè ní Andrew. Okay, now ọ̀rọ̀ tí ọba adéníran adéyẹmí bàbá lẹ́kì àmìdí kọ́lọ̀ ń fi ẹ̀rùn kẹ́ àwọn àgbàlagbà ọba tó ti lọ ọlọ́run adé ọlọ́run ẹ̀bí ìyẹ̀bẹ̀ burúkú kúrò ju wọn. ní ó ṣe ni láàánú nǹkan tó ṣẹlẹ̀. Hmm. in the fifties Uh, let me let you know. The mo ti rẹ̀ thomas hmm. tó jẹ́ the thomases are thomases are family of lawyers. Mm. now bẹ̀bí wọ́n sí ó become lawyer at the age of twenty-one mm. and he was the youngest the goal of West Africa not just Nigeria mm. in the goal of West Africa nígbà tó dé wọ́n dá iṣẹ́ ṣílẹ̀ ṣòro rotary williams wọ́n ti jọ wà ní kíláàsì ní cma grammar school wọ́n ti jọ lọ àti bàbá tó bí èyí cma grammar school wọ́n ti jọ lọ classmate ni wọ́n rẹ̀ àti rotary williams ọ̀rẹ́ tímọ́tímọ́ ìyá tó bí rotary williams àti ìyá tó bí bàbá tèmi ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n. now the same thing pẹ̀lú late satisfaction. They want to get that Thomas Williams and Kyle they don't take the first Nigerian law firm tó dá sílẹ̀ is called Thomas Williams and Kyle they don't take. Yes. Thomas Williams and Kyle they. I heard that. Now, nígbà tí ọ̀rọ̀ òṣèlú dé hmm. tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n dẹ̀ smart people know. We wọ́n. we hmm. nígbà tí àwọn òyìnbó tí wọ́n jẹ́ the ruling um, government ní nàìjíríà hmm. náà tí àwọn nàìjíríà ń jèrè participate láti sọ pé kí àwọn náà gba òmìnira. Hmm. Abat Macaulay ló dá NCNC sílẹ̀. Hmm. Abat Macaulay ló dá NCNC sílẹ̀. Yes. And that Macaulay is the coordinate to my own grandfather, late great Cincinnati Thomas. Ọmọ ọ̀yọ́ náà ni Andy Thomas ni ọmọ ọ̀yọ́ náà ni bàbá Macaulay. Bàbá tó bí Macaulay ọmọ ọ̀yọ́ Okay. Yàrá NCAC tó dá sílẹ̀ kò fi ṣe pé Yorùbá ni eh, ló fi ṣe ó dá ẹgbẹ́ sílẹ̀ ni tó lè jẹ́ kí àwọn ọmọ nàìjíríà tàbí bò àti yorùbá àti gbogbo nǹkan wà bẹ̀. nígbà tí abatma commission life ni àtìkù become head of or the the the the, uh, the leader of NCAC. Okay. nígbà tó become leader NCAC bí àṣà ibo kò ń ṣe pé mo ti gbà wọ́n dé tó má ti wà níbì kan wọ́n máa fẹ́ sọ pé àwọn nìkan ni tó sì fẹ́ lè nìyẹn. ṣé pé i mean yes that is it. Mm. forgetting pé nígbà ìwé tó sọ pé òun ká nígbà wọ́n ti bẹ̀rẹ̀ ẹni tí mo sọ fún yín pé ọ̀mọ̀ká ló yẹ lọ bèè lọ́wọ́ anybody hmm. ọ̀mọ̀ká ọ̀fẹ̀yọ́ late andrew. Ọlátunjí Andrew Ọlátunjí Thomas. Ọlátunjí Thomas. become lawyer He nígbà yẹn the the the first lawyer from the eastern region ó tó become lawyer on ọmọ way to become lawyer. Hmm. Hmm. Mm. And when he became the chief justice He became ibẹ̀ yìí tó become the òun fúnra rẹ̀ ó sọ ní listen to him tó sọ lórí rédíò gone are the days of celebrated lawyers people like Chief Onoaka um, Otoyo. So, you know, what I'm trying to bring out ni pé ó wà òfẹ́kẹ́ ìpínlẹ̀ àdúgbò èèyàn kan ṣaláàtì ó ń ṣí ipò sílẹ̀ fún láti become leader. Ìwọ́n á fẹ́ tọ́n ẹgbẹ́ kan ti dá sílẹ̀ nígbà tí òun ti ẹ̀tí ìdíkejì wá school lórí tí ẹ̀tí ìdíkejì ní ojú ríra ẹ̀. Ìwọ́n á fẹ́ sọ́ ti wípé ó fẹ́ sọ́ ti wípé pàtó. Ìwọ́n Awolowo Bòdé àti gbogbo àwọn ọ̀dọ́ tuntun tí wọ́n dá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ eh, action group ìyẹn ló gbé wọn ìyẹn ló yes ìyẹn ló gbé Bòdé nítorí àwọn eh, àdúgbò ní ọ̀kọ̀ sọ pé NCNC wọ́n ń sọ nípa Igbo domination hmm. wọ́n sọ nípa pé eh, Igbo ló kàwé bí Igbo ló ń ṣe gbájú ní Nàìjíríà hmm. ìyẹn ló gbé Bòdé láti go into politics. Hmm. as my father was telling me. So nǹkan tó ṣẹlẹ̀ was that Igbo domination, Igbo domination. And meanwhile, Bode was one of the people who ó fẹ́ràn mọ̀ they all contribute the lè influence the regional government ní Nàìjíríà. Hmm. Go and check on internet What is more, bí source of regional government ṣe They will never but make sure the leader of chief government not ìdílé ìfẹsẹ̀ tí tó máa lọ bẹ̀rẹ̀ ọjọ́ òye tó fi sílẹ̀ tí tó máa lọ bẹ̀rẹ̀ láti villages communities hmm. kó jẹ́ kí àwọn ọba kó ní àṣẹ láti lè pe àwọn èèyàn wọn jọ láti lè educate wọn nípa ìjọba tí wọ́n máa ṣe nàìjíríà láǹfààní hmm. bí ìjọba gọọmenti ṣe bẹ̀rẹ̀ nìyẹn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ eh, eh, ìgbésẹ̀ ìjọba ìjọba ìbọ́ta region. Hmm wọ́n nígbà tó bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n wọ́n máa yan representatives at the national eh, level. wọ́n láti dìbò ní àwọn gbogbo àwọn ìlú local government areas. The, the next thing tí eh, àwọn NCNC ṣe ni pé wọ́n use late lawyer H.O. Davis àti àwọn èèyàn bíi adéníyàn gbèsè láti lọ kó sí abẹ́ eh, eh, ọba adéníran ní ẹ̀yọ́. Hmm. wọ́n lọ kó sí lábẹ́ because bàbá yẹn àgbàlagbà ni kò dẹ̀ mọ̀wé. Hmm. so wọ́n lọ kó sí lábẹ́ hmm. báwo ni ọba ọ̀yọ́ aláàfin dídá class ló máa sọ pé níbo lòun máa bá lọ. àbí àbí o. Ah, ah you, you, my father, the God that you eh, eh, eh, so I'm talking from my heart. Get uh, me more back. I know, I know, I know, I know. I've been. Oh, oh, oh, I've been oh, oh, from your way. báwo ni ẹni tó ń jẹ́ ọba ọ̀yọ́ aláàfin tí wọ́n sọ pé ibo lòún máa tẹ̀lé. for class monarch. ìyẹn jẹ́ kí n jẹ́ kí n sọ fún ẹ lẹ́yìn ọ̀sẹ̀ ní ìlẹ́gbọ̀dé àti aláàfin ẹ̀sẹ̀ yẹ àti àdéhùn ọ̀yọ́ ohun tó jẹ́ àkọ́bí adéníyàn adéyẹ níbi ìṣẹ̀kọ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ ní ohun àtibọ̀dé hmm. ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n fún hmm. wọlé jáde báwo ni bẹ̀bí ṣe wá máa lọ sí òkè ṣọ̀tún máa lọ dúgbà bẹ́ẹ̀ tó máa di jìnnìkẹ́ ìgbà bẹ́ẹ̀ àbí. <laughs> mo rí mo ń bọ̀ mo ń fọ́ ara balẹ̀ gbọ́ mi dáadáa because ìwọ ẹ̀mí mo sọ fún ọ lákọ̀ọ́kọ́ pé ilẹ̀ kò dá máa ṣí ẹni tá máa bá lórí ìdòkò àmọ́ so we have to be careful and not be careful ó bá gbéra ń ṣe láti nàìjíríà tó lọ sí france ẹni tó máa ràn ẹ́ lọ́wọ́ àbẹ́ntọ́ náà máa rántí ẹ ò gbẹ́lú ẹ̀ so ìwọ́n láti ìdí èyí ẹgbẹ́ ìbáde bẹni sí láti ó máa tẹ̀lé títì ní and láti ṣọ́ ìwà wa àbẹ̀ láti ṣọ́ gbogbo nǹkan tá à ń ṣe. ọ̀rọ̀ ẹnu wa. nígbà tí eh, eh, eh, ní ìgbà yẹn àmì àwa gbọ́ tí ó pé àmọ́ mú seventy nísìnyí àmì ìgbẹ́ ti kọ́ wa ṣèlérí wàhálà ní dáadáa àgbàṣọ̀rọ̀ ẹ̀rí wa mi ò hmm. ní gbé lábàlá fẹ́ gbẹ kó fẹ́ gbẹ pa. Yorùbá lásán. Yóò dọ̀ sí ẹ̀bọ́ ní àmì ìwò àbúrò gbọ́ nǹkan tí mo ń sọ fún yìí. Ìṣòro dọ̀ ní ẹ̀sìn. Wọ́n fọwọ́ jẹ́ pé ẹni tí ó ó àmì ìwò tó máa wà ní court tó máa sọ pé tó máa sọ pé bọ̀dé ó ó ó ó lè wà wáì tó bá wà ní court ó yàtọ̀ sí pé tó bá máa bá àgbàlagbà sọ̀rọ̀ àbí tó bá máa bá àwọn àmì ẹgbẹ́ sọ̀rọ̀ but in the the in the in, the court it's another thing when we are talking law you know but um, kí ẹ wá gbé ẹni tí ó ń jẹ pẹ̀lú yẹn tó ń lé pẹ̀lú yẹn kí ó wá tó pé dàbò nítọ̀wé lórí ọmọ ọ̀rọ̀ wá fi ẹ̀jẹ̀ bá níta gbangba. èyí ẹ̀jẹ̀ yọ pátápátá nìyẹn. lọ́wọ́ hmm. èyí tí ó ṣe pàtàkì jù hmm. ni pé nígbà tí ṣé ẹ̀ ń gbọ́ ọ̀dọ́ tó ń sọ. mo ń yé mi ó yé mi sir understand. nígbà tí nígbà tí ó di pé wọ́n lọ kó sí abẹ́ aláàfin. aláàfin adé níran tí hmm. wọ́n lọ bọ́ sí gbangba tí wọ́n sọ pé àwọn ọmọ aráàlú ọ̀rọ̀ ìyẹn fi oṣù mọ́ máa tẹ̀lé ìyẹn ni bọ̀dé wá láti bọ̀dé ló initiate go and check the history bọ̀dé ló initiate local government ní western region hmm. òun ló sọ pé nǹkan tí ìjọba máa lè fi ní root gbòǹgbò nínú eléyìí through local government. Hmm. You know? because ọlọ́run fún ẹni fẹ́ràn pè ní ọgbọ́n àkejì yàtọ̀. Hmm, láti wòye bí kan ṣe máa rí. wọ́n ní láti ìgbà tó ń lọ bọ̀dé ti wà kékeré ní gbogbo ọmọ ẹ̀ ṣé telegraph ni tó bá ba tayọ̀ ọlọ́kọ́ lásán òun lè wúlẹ̀ tó bá ta ba ta card òun lè wúlẹ̀ tó bá ba ṣe anything tó bá ti di competition you can never beat the dollar ti dà mí. ẹ̀bùn tí ọlọ́run fún ni àdámọ́ ni. lọ nígbà tí tó rí bẹ́ẹ̀ òbí náà ti wá lọ bá aláàfin pé à ipò tó wà omi kékeré ṣe báyìí omi ṣe lọ́ti lọ bí owó lọ fún aláàfin bẹ̀mí ìyá èmi èmi ẹjẹ́ tèmi mọ̀ ní apart owó tí gọ́ọ̀mẹ̀ntì nígbà gọ́ọ̀mẹ̀ntì fún aláàfin hmm. ó ní iye owó tí bẹ̀bẹ̀ fún bàbá àjọ ọmọ ní oṣooṣù nígbà yìí. Hmm, hmm. ní pásánà àtọ́kẹ́. bí wọ́n ti kúrò tó ní pásánà yẹ́ẹ̀ wọ́n ti kúrò tó. Now, hmm. nǹkan tí ó wá ń tẹ́ ṣe ní tó máa ń dá wàhálà sílẹ̀ especially ní ìdá pípọ̀. Now, nítorí àwọn Yorùbá náà ni ó ń lọ láti pè láti lọ kó sí abẹ́rẹ́ abẹ́rẹ́ rẹ̀. Now, hmm. kò sí ìgbà tí fẹ́ ṣe gbàgbé ìkọ̀sẹ̀ ló wà ní charge of the local council. ó wá ní gbogbo àwọn tó bá máa rí aláàfin hmm. wọ́n máa go council. <laughs> anybody tó bá máa wá wá gba àṣẹ láti káṣẹ. pé o máa mọ̀ sí. ìyẹn wá bí ìyẹn wá bí aláàfin nínú pé wọ́n ní my father told me pé wọ́n promise ẹ̀ sí bíríkà sí pé eh, eh, aláàfin claim bẹ̀rẹ̀ as chieftain of his powers nǹkan tí eh, ó jáde nínú ìwé ìròyìn but that was not so nǹkan tí bẹ̀rẹ̀ ṣe é pé look bàbá yìí kò kàwé àwọn tó lè kàwé yìí wọ́n fẹ́ wá gba orí ẹ̀ yín ni wọ́n fẹ́ lò ó hmm. to get I mean to exploit the Yorùbá people hmm. báwo ni wọ́n tẹ ọba aládé wọ́n máa wá oníbò láti wá I mean get into position tó máa wá control yín. Hmm. You know? ìyẹn ni bòbí ṣe ní òkè gbogbo nǹkan tó bá fẹ́ ṣe they they are uh, available to consult with him but can through council ìyẹn náà nọ́mbà one ló bí ọba adéníyàn nínú tí ló bẹ̀rẹ̀ ìyẹn nọ́mbà one. then number two was that owó tí wọ́n fún aláàfin ó ti ó ti tó láti lọ kàtàmọ́bá èyí fẹ́rẹ̀ tó ń ṣe bàbá náà lówó lọ́tọ̀ àtọ́mú ẹ̀gbẹ́gbẹ́ ní ààrẹ mọ́ lọ́tọ̀ bòmí ìwá bòmí wọ́n sọ pé ọjọ́ àpéjú gbogbo àwọn àgbẹ̀ kí wọ́n máa kó gbogbo some percentage fún wá sí ààfin kí wọ́n sọ̀bẹ̀ pé ìgbọ́ra ìlú pé èyí tí ẹ̀yẹ tí wọ́n fẹ́ fún aláàfin nǹkan afẹ́láàfin gbọ̀gbọ̀ kì í ṣe dọ́gbọ́n pé kí àwọn àgbẹ̀ bá ṣe gbogbo nǹkan wọn tó ń gbogbo wọn láti máa kó special part of their food wá sí àfin tí owó tó ń fún ọ bá tó lọ́tọ̀. Hmm. those are the two things tí kò jẹ́ tó mẹ́nu sọ but àwọn mọ̀ because we that's this my family and I knew what happened I was told not only by my parents but by elderly chief ní ọ̀yọ́ o. wo nígbà tí wàhálà hmm. ṣe mọ̀ pé gbogbo ọ̀yọ́ ló dàrú nígbà tí lẹ́mínà jump the gun nígbà tí ó ṣẹlẹ̀ ó ní gbogbo àwọn olóyè ọ̀yọ́ most ọba adínìyàn ló fi wọ́n hmm. and nígbà yẹn kò ń ṣe pẹ̀lú àṣẹ náà máa fi gbé ìlú lọ́wọ́ hmm. pé o ṣe anything against contrary to the order. Now, <laughs> wọ́n mi ní dárúkọ family. Nígbà tí wọ́n lọ ṣe ní kìkan lọ́yọ̀ọ́. Bòdé náà gbọ́wọ́ bẹ̀. Now, ó ní ọ̀rẹ́ tó jẹ́ tì tó ń jẹ́ pé ọ̀rẹ́ mi. ó fẹ́ máa lọ́lé ó dẹ̀ ní òun máa kọ́ tòun ní chiefs ṣùgbọ́n kò mọ̀ pé aláàfin ti ní ìṣepọ̀ pẹ̀lú ọ̀rẹ́ pé glass tó fi mú mi gbọ́ mi dáadáa àmì ilé ayé yìí nǹkan tó ní káàkó bá ṣe á jẹ́wọ́ ṣẹ̀ hmm. because you know we are all going to pass on ṣùgbọ́n kí ni nǹkan tó fẹ́ gbẹ̀yìn wa hmm. ṣé ká dà lórí pẹ̀lú irọ́ ni àbí ká tún tọ̀rọ̀ hmm. well this friend mi ò ní dárúkọ family yẹn but the prominent chief tó jẹ́ ẹ̀rọ bòbí because nítorí bèbí ìṣèlú tó ọ̀rẹ́ orí bọ̀ ó ti gbàgbé nǹkan tí the the culture tí àmì ìtọ́sẹ́ àwọn Yorùbá mi kẹ́rì kẹ́rì dánwò at that time because he was trained britain kò ṣe pé àmì ọ̀yọ́ láti sí àmì lagos ló àgbà sí lọ sí britain ṣe gbogbo so.